ẹ̀yin ladies tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń tọ́ra yín jẹ gan ẹ máa máa sì dí yẹ̀yẹ̀ ẹ máa máa jù dí yẹ̀yẹ̀ ẹ máa máa sakọ rídìrídì lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa sọ pé gẹ́ẹ̀sì ní ọmọ kékeré ní ẹ ò fẹ́ má rí ẹ ń fojú ọmọ kékeré wòra yín a máa máa béèrè lọ́wọ́ yín pé how many years old are you ẹ máa sọ pé twenty eight twenty nine ẹ ò pé thirty rí twenty eight twenty nine twenty six twenty four làwọn máa gbọ́ holy center woman má jẹ́ kí ẹ parọ́ tàn ẹ́ jẹ tó o bá ń tan àwa bọ́ẹ̀sì jẹ o ò lè tan irun funfun jẹ o o kàn máa sùn o máa jí lọ́jọ́ kan wàá kàn ṣàdédé rí i wípé irun funfun ti fùn sínú òbò ẹ̀ ìgbà ẹ ló máa mọ̀ wípé òkè sọmọdé pé o ti gbó sínú òbò o ti gbó pé arúgbó ni ẹ̀ ẹ má tètè lọ mọ́rì ẹ má ṣe òsì kiri títì rubbish.